àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. ṣe ìgbọ̀n wo èmi ò mọ tí junior lọ bóyá ó ti ṣọmọ lọ́ǹtì ẹ̀. ó jẹ́ má jẹ́ kí bàbá ẹ̀ gbọ́ tí má jẹ́ pọ̀rọ̀ junior ìgò ló máa padà fún mi lápá tẹ́ńṣọ̀n. ẹ ẹ wo tán ẹ ṣe ìrìn gidi ọmọ yẹn rìn báyẹn. Ah! Ah, ṣé o mọ̀ pé ìwọ lójú máa ti gẹ́gẹ́ bí ìyá ẹ̀ ìwọ lójú máa ti bí ọmọ yẹn ṣe ń gbé ìgbésí ayé ẹ̀ rádaràda yìí kó má kó mọ́ má tiẹ̀ lè fún àwọn òbí ẹ̀ ní ìdùnnú ìṣẹ́jú kan kí ló dé. ó mọ̀ pé mo dàbí ni. ẹ wò dáàdi ẹ ṣáà má bínú. ṣé ọ̀rọ̀ ìbínú lélẹ̀ ẹ́ àbí ọmọ tí ò ní orí tó máa rò àwọn ẹgbẹ́ wa ní sùkọ́ òun fẹsẹ̀ gbá káàkiri ṣé kò tiẹ̀ lè ronú nǹkan kan tó máa fi ilé ayé ẹ̀ ṣe ni ok sọ fún mi ṣé òun náà máa kọ́kọ́ rọ síkẹ́ ìpè school hmm? kí ọmọ máa ní ọpọlọ kan bí tiẹ̀ wù kó jẹ́ jẹ́ kínkín ní báyìí. Oh. láàrín ṣùgbọ́n kí mo ti bẹ̀ẹ́ tẹ́lẹ̀ kò jẹ́ kó mọ̀ ní padà lọ sí school. Hmm. kó padà lọ school ṣe irú eléyìí náà máa rán lọ sí school hmm? kó lọ fọmọ lóyún lọ́hùn ló máa kù ẹ di grandpa nìyẹn. ẹ̀yin láti fara balẹ̀ ẹ jẹ́ ká ní sùúrù sọ́rọ̀ tó wà nílẹ̀ after all ọmọ ṣáà lè burú títí ká lè fẹ́kùn pàdé. a dẹ̀ lè fún kìnìún tí a bá sọ pé a lè lè fẹ́kùn kájẹ́ a lè. ṣé ẹ yọnu. kìnìún ló máa fi ṣe dínà. no dey park there for road o. shut up mo ní bọ́lá tí bọ̀. mo lọ gbá bọ́ọ̀lù ma. ó yẹ kó gba ẹ̀mọ́ bọ̀ yìí o oh, understand ó yẹ kó gba ẹ̀mọ́ bọ̀ yìí kó tiẹ̀ sọ ẹnu látàárọ̀. but uh, ah, mọ́mí ẹ jẹ́ wàá máa gba autograph mi báyìí torí i will soon be a star ah ebi gan mo jẹ́ for win match yẹn tẹ́ bá rí ah wọ́n kàn gbé mi ṣó dáa tí mò ń gbá tí mò ń gbá tí mò ń gbó. sori pé nǹkan jẹun lórí ẹ sori pé nǹkan jẹun lórí ẹ ẹ you are just a source of exasperation and frustration for me. Ah! ẹ má bínú sá. look young man yóò tiẹ̀ lọ́rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ hmm? from now on you are grounded young man. ẹ ṣe sá. kí n ti yín ẹ padà. ìwọ ṣé ibi ló máa sùn ilé yín. ó dáa sùn. tí wọ́n kọ sí ni àbí kí lọ́kàn mi bẹ́ẹ̀. ok ẹ jẹ́ wo Dr. Ọlárẹ̀wájú Adùn. ẹ jẹ́ kó ka nǹkan tó wà ń fún mi kẹjọ kí n bọ̀. <laughs> kí ló ṣẹnu tó yanu sílẹ̀ tó lè panu débi ajá mi ló pa kàǹkan tó máa kàjàre kó jẹ́ kí n farabalẹ̀ gbọ́ ní ìsúnmọ gbọ́. yes sir lólùfẹ́ mi ò wọ́n inú mi dùn láti kọ lẹ́tà yìí sí ẹ inú mi ò sì dùn nítorí mi ò gbọ́ láti ọ̀dọ̀ ẹ fún bí oṣù mẹ́ta sí ìsìn mo kàn fẹ́ sọ fún ẹ wípé èrè iṣẹ́ tí a ṣe ní ọjọ́ kìíní àná ti dé mo ti lóyún mo dẹ̀ fẹ́. mà ló ń jẹ ẹ padà padà padà. níbo ló sọ pé o ti rí lẹ́tà yìí. ẹnu géètì ni. ibo. ẹnu géètì ni mo ti rí sórí nǹkan tí o kà lálẹ́ yìí ẹ jọ mo bẹ̀ jẹ́ kó jẹ́ àárín mi àti ẹnìkan. kí ló dé dáàdì. Ah, but ah, this is good news inú Jùmọ̀kẹ́ máa dùn láti lábúrò. Ah, good news ni pé èèyàn lóyún fún mi ṣé o máa ronú àtọ. well sometimes but nǹkan tẹ bèrè yìí ó le díẹ̀ o. do you want your do you want your parents divorced? ọ̀rọ̀ tó serious ló máa wà lẹ́yìn. ẹ̀yin ọ̀rọ̀ yìí kì í ṣe pé owó èmi náà kémi náà sọ but kò le díẹ̀ láti máa sọ ni. ó máa ó máa ń tẹnu mọ́ lóòótọ́ ó máa ń tẹnu mọ́ lóòótọ́ ok kí ni kí ló dé tó fi máa difficult fún ẹ láti láti láti má lè sọ. the Englishman says an idle man's hands is the word is the devil's workshop. Mm. kí ni ẹ wá níṣe pẹ̀lú nǹkan tá à ń sọ lẹ̀. dadi ní ìsìn bá ìsìn ẹ ti ní pé kí n má kúrò nílé tí n bá dẹ́ kúrò nílé tí n bá rí nǹkan kan ṣe ìdí nìyẹn tí màá fi lọ ọgọ̀ lọ sọ nǹkan tó yẹ kí n sọ. Ah, o rò pé o lè fi yẹn lift verdict tí mo place lé ẹ lórí tí mo fi ground ẹ àbí irọ́ èdè tí wàá bínú nìyẹn eré mo dẹ̀ ń ṣe o same same same way tí màá kọ̀ ṣe lọ jábọ̀ ṣeré ó dàrọ̀ sà. ẹ gbàgbà gbàgbà gbàgbà mi padà wá mi ah ló ń ṣe ẹ o tó tó tiẹ̀ mérè ni. kíkìlọ̀ kìlọ̀ o tó tó tiẹ̀ mérè fi ní ọ o dẹ̀ mọ̀ pé gbogbo yín náà ni mo like o òun náà lèèyàn ṣe lọ lóyún mọ́ yín lára. ìṣúpòfo. àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. pé kẹ́ lọ wẹ̀ kẹ́ má jẹ́ ká pẹ́ lọ síbi tá à ń lọ. ibo. èdè ń béèrè lọ́wọ́ mi pátí tá a of course. bíi tànà mi ò lọ́bi kankan. ọlárìnwájú má gbé yẹn wá o má gbé yẹn wá rárá o báwo ló ṣe máa sọ fún mi pé ò lọ. ìyá ìfìmí lẹ́ẹ̀. Ah, èèyàn máa ṣiṣẹ́ bí akura ní gbogbo àárín ọ̀sẹ̀ kó tún nílè fi weekend sinmi ni. Ah. ó máa ń jọ mí lójú gan seriously ọlárẹ̀wájú ṣé ìwọ ló máa kọ́kọ́ ṣe iṣẹ́ ni. olúkálukú ló mọ bó ṣe sinmi ìmílẹ̀. ọ̀rọ̀ ìwà tẹ máa ń wú tèmi ò láìkì lélẹ́yìí o nǹkan tẹ́ máa ń ṣe fún mi tó máa ń jẹ́ ká máa jà lójoojúmọ́ leléyìí o ṣé wọ́n fẹ́ kémi nìkan dá lọ síbẹ̀ ẹ̀ ń sìn èmi nìkan lọ́kọ̀ ẹ̀nu tèlé wà ń bẹ̀. lóòótọ́. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ máa wo nítorí ẹ̀ mo fi sọ fún yín látọ̀sẹ̀ tó kọjá tẹ́ bá dẹ̀ ti sọ fún mi pẹ́ lọ èmi kò ní ti fọkàn sí mo tún mẹ́sàn ní láàárọ̀ ní dáínì ẹ̀ ṣe pípẹ́ ẹ̀ ní lọ ọ̀la iwájú ọlọ́rinwájú nǹkan tó máa ń ṣe fún mi yóò dáa o ìwà ìka tó máa ń wù fún mi yìí rèé o. Hmm. ṣé kí n fún ẹ ní àmọ̀ràn kan. mo ń gbọ́. o ṣe kúkú dúró sílé ti èmi ọkọ ẹ gbà tó mọ̀ wípé ìwọ nìkan náà ló máa wà ń bẹ̀ tọkọ ẹ ò ní sí ń bẹ̀. sọ̀rọ̀ ló sọ yẹn ọlárẹ̀wájú ṣé ọ̀rọ̀ ló sọ yẹn hmm. Hmm. ọlọ́gbẹ́ni iṣẹ́ ẹ̀kọ́ ló fẹ́ o iṣẹ́ ẹ̀kọ́ ló fẹ́ mi ló fẹ́ o ṣé dẹ̀ mo pé gbogbo nǹkan tó ń ṣe mo kàn fara dà ni mo tọ́ lọ́rẹ́ ìtẹ́ ni kò dáa o ọlọ́rẹ̀wájú kò dáa o after all àwọn èèyàn pọ̀ tó ń ṣe irú iṣẹ́ tó ń ṣe yìí náà wọn ò dẹ̀ gbé sórí bí wọ́n ṣe ru tiẹ̀ sórí yìí ah, hmm, ó ga o. ó lé kálukú ló mọ nǹkan tó ń wá níbi iṣẹ́ ó dẹ̀ mọ̀ pé èmi ò fi iṣẹ́ tèmi jáfara èèyàn mọ̀nà tí gbẹ̀gà ń gbàbọ̀. ẹ pẹ̀lẹ́ o oníṣẹ́ ṣé mọ̀ pé ìnìkan lè máa kọ́kọ́ kàwé èmi náà tiẹ̀ dúpẹ́ mo tiẹ̀ kàwé ọlárẹ̀wájú ṣó fẹ́ gbọ́ gbogbo nǹkan tó ń sọ látàárọ̀ pocket ẹ ló ń sọ sí tèmi ni pé àjọ máa lọ pátì yìí ni. Ah, ah. ìyẹn náà dáa tó o bá ti lè wọ́ mi ṣó o rántí pé ní ọjọ́ wedding wa èmi ni mo gbé ẹ it will be a good thing tí wọn bá lè ṣe tó bá lè ṣe something likewise today. tiẹ̀ dúró náà ọkọ tẹ̀ ń bí ẹni question. ẹ mò ń gbọ́. ṣé èèyàn kan rìnrìn sí ẹ pé pátí ló máa pa ilé yẹn ayé tó wáyé. Ah, rárá o ṣé ẹ̀yin tí ń bá mi dáwọ́ pósí. Ah, ah èmi náà sọ bẹ́ẹ̀ ah mo sọ bẹ́ẹ̀ náà pé kò lè ṣèyàn láyé yìí tó ní láìkì fàájì tí kò láìkì láti máa jayé tí kò láìkì pàtì ah ah ayé yìí kéré ayé yìí ti ọ̀rọ̀ mi ò ta nìyẹn o ọ̀rọ̀ mi ò ta nìyẹn àbí. ó dáa ṣe bó ṣe tó ṣùgbọ́n ṣe bó ṣe tó. ẹ junior kí ló dé tó já wọlé bẹ́ẹ̀. jùmọ̀kẹ́ pẹ̀lú rí lẹ́tà yìí ní gate ah. but eh, kó tó mo ti jàgbà lọ́wọ́ ẹ̀. orí ẹ pé junior ẹ wá jẹ́ kí n kà. Dr. Adun ó mà ga o èyí ṣe bí ẹni pé ẹ ò rí lẹ́tà mi àbí anyway mo ti mọ̀ pé nǹkan tí ó máa já sí náà nìyẹn nítorí náà mo ti múra yín dáadáa. Eh? ẹ send one hundred and fifty thousand naira sí account number mi mo fún yín ní twenty four hours twenty four hours bí kọ́ mo máa kó bá mo máa kó bọ̀ wá sí ilé yín sori pé akóṣèbérò lọmọdé yẹn. but uh, dadi kí lè fẹ́ wá ṣe báyìí. i don't know mi ò mi ò tiẹ̀ mọ̀ bó ọpọlọ mi ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́. ẹ farabalẹ̀ ṣé ọ̀rọ̀ tó wà lẹ́yìn it's a very delicate matter. Hmm. ok máa lọ fún lóyìn lọ́la. ẹ́ ẹ máa ṣe kí ni. look family mi wá important sí mi mi ò lè jẹ́ kọ́ ọmọ burúkú yẹn kó wá kó tiẹ̀ bá mi. dadi tí bá fi lè send owó yẹn sí wọ́n hmm. ti bọ̀rọ̀ yìí jẹ́ nìyẹn. bí báwo. dadi ṣe rí ẹ jókòó. dadi ṣe mọ̀ pé tí bá fi lè send owó yẹn sí. Si ó kàn máa máa fi máa gbà yín lò ló fi máa máa blackmail yín náà ni tí ó bá tẹ̀ ti blackmail báyìí ó as a very weak person ó máa máa lò yín ni in fact ó lè ṣe ọ́fíìsì gan lé yín lórí. ó dẹ̀ rí yẹn sọ ẹ eh, but kí làwa máa ṣe. ṣé mo lè suggest nǹkan kan. ṣé nǹkan tá a tún lè ah ah definitely yes ṣé mo lè ah. Ah, ah. father and son. That's what I'm talking about. <laughs> The best man in my life. Ìfẹ́ ìlérò. kí ló ṣẹlẹ̀ náà. báwo ni ibi tó lọ. ọkọ mi pátì mi dùn ah! Ah, ó dùn ó dùn. kí ni wàá ti junior wá ní sọ báyìí. Eh. ṣé ẹ ṣáà eh, eh, mo ti. <clears throat> <clears throat> Eh, ti jẹun. Eh, eh, àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. ṣé mọ́mí ò disturb mi tó dáná ah, mi ò dá lóhùn tó ló fẹ́ sọ fún mi lẹ́ẹ̀kan yẹn ni mo wá gbọ́. ọ̀rọ̀ yìí máa ka yín lára gan-an. Ah, ó ká mi lára. I came up with a plan. Wọ́n wò pé tí ó máa yóò bá lóyún fún yín gan, tó bá kọ̀ jẹ́ pé ó kàn fi máa fi máa gbowó lọ́wọ́ yín ni o tó báyìí kò wá sí nǹkan táwọn èèyàn ò lè ṣe láti get owó. good. kí ló wá rò. dadi wọn wí let me act as a lawyer ẹ jẹ́ kí n pè é and if i give her a call màá sọ fún pé mo fẹ́ organize meeting kan pẹ̀lú ẹ. <laughs> meeting To bá dé meeting no, kilo kí ló now in the meeting màá sọ fún pé ẹ ti kọ sínú wíìlì yìí but she will have to do a DNA test tó bá dẹ̀ ti ṣe DNA test ó máa lè pin nínú ogún yín and then màá sọ fún yín pé kó máa bọ̀ ní inú ilé yín gangan pé o ẹ̀yin ẹ wá sọ fún mi pé ẹ fẹ́ máa jẹ́ kí ó máa tọ́jú ọmọ yín lójú yín báyìí ẹ dẹ̀ fẹ́ jẹ́ kí ọmọ yín máa dàgbà nínú àlàáfíà. ọ̀pọ̀lọpọ̀ hmm, hmm, hmm, wà nínú nǹkan tó sọ yẹn ṣùgbọ́n báwo ni ìwọ ṣe máa ṣe bíi lọ́ọ̀yà táṣìírí ò lè tú. àdàdì ah, ah, ẹ tí mo da estimate mi nìyẹn ẹ má <laughs> wọrí òun act gan. <laughs> Ah. Hmm, ok eh, ìyẹn gan tiẹ̀ kọ́ ni wàhálà àmọ́ tó bá lọ jẹ́ pé ó lóyún lóòótọ́ ńkọ́. ìbò eh, dádì tó bá jẹ́ pé ó lóyún lóòótọ́ ó pọ̀ lóòótọ́ ah dadi stage one làwa yìí ẹ jẹ́ ká máa tò lẹ́yọ kọ̀ọ̀kan. Hmm. junior junior orí ẹ pé. dadi ẹ má wọrí ìṣẹ̀dá máa ṣe. Eh. Ah, nǹkan kan ló kù. kìtìnì. dadi no as a part of my plan mo wé pé máa ní ìdí mọ́tò yìí etí ẹ̀ kì í sábà lò ìyẹn gangan ló máa dájú sódà ó lè mọ wa believe wa. Hmm. sori tìmọ́tò yẹn á lè. dájú ṣé lọ́ọ̀yà yẹn á máa fẹsẹ̀ rìn kiri ni ah màá need mọ́tò yìí o so a lè ẹ mọ̀ ó fún máa ó máa mọ̀ ẹ́ pàkí parọ́. ok kò burú ṣèkè. ẹ má wẹ̀ ọ hmm, hmm. máa ṣe. ah ọ ṣe. ẹ kúlẹ̀ dáadé. Eh, báwo ni Jùmọ̀kẹ́ eh, pẹ̀lẹ́ ah. báwo ni pàtí tẹ lọ. Junior hmm? o ti ń fọ land pàdé àbí hmm. tó o bá dẹ̀ sọ nǹkan tó wà ní lẹ́tà yẹn fún mi I will make sure that I tell mommy. Hmm. Ah, ah. ṣé mo ti ní kó wá gba ọmọ mọ́tò and then má gbàgbé o ọ̀rọ̀ ìwà àti Dr. Fineboy sì máa ń dùn nù mí tí wọ́n fẹ́ sọ o. Oh. Ah, ah. wọ́n dì tán báyìí. transition bá dé kò yé mi mọ́ báyìí kò yé mi kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ nínú yìí. mọ́mí kí ló ṣẹlẹ̀. bùdà ṣàmì sọ pé ò wọnú ilé yìí o. ẹ dúró kò ṣe pé inú mi ò dùn sí newfound love ìwà tó mọ̀ yìí o ah, àbí jùmọ̀kẹ́ nǹkan tó kọ̀ ṣẹlẹ̀ ni pé ah, in fact mo tún gbàládùra pé kéṣù gan tiẹ̀ máa yà wọ́n ó kò jẹ́ pé bínú mi ṣe dùn tó ah, mo suspect mo ní feeling pé ó ní nǹkan tí ìwà tọmọ yìí ń ṣe ní kọ̀ọ̀kọ̀ tẹ̀ fẹ́ ká gbọ́. <laughs> kí ni wo e, àwọn èṣù tí ò fẹ́ kí inú ẹ dùn náà gbìn ìgbìkúgbìn sí ẹ nínú yẹn ó lérò kúrò ní ẹ ṣùgbọ́n ó kúrò ẹ gbà mí Jùmọ̀kẹ́ ṣé mo pé nǹkan tí junior máa ń ṣe lélẹ̀ nǹkan tó máa ń ṣe tó jẹ́ pé èmi àti ẹ̀ máa fi ń jà all the time nìyẹn ó láìkí láti máa fi nǹkan kékeré báyìí kó máa fi ba nǹkan gidi tó bá ti ṣe jẹ́. ẹ wo ọ̀rọ̀ junior tiẹ̀ ti sú mi at this time kó máa ti délé ah, ah. ó jẹ́ sọ fún sọ fún o mi ò ní dá sí tí wàhálà bàbá ẹ̀ bá bẹ̀rẹ̀ o èmi ò ní bá bẹ̀bẹ̀ o. mo ah, mi ẹyin náà lè máa bá bẹ̀bẹ̀. bẹ́ẹ̀ ta ni ìwọ làbúrò ẹ ẹjọ máa lọ́jọ́ bẹ bàbá ẹ papọ̀ ni ah, ah, ah, kí ló dé gan ṣó fẹ́ pa mí ni ṣó fẹ́ pa mí ni ó tún ṣe náà ó tún gbé mọ́tò bàbá ẹ tẹ̀lé. big boy ni ẹjọ́ kó gbé mọ́tò dáadé o. ìyẹn ló ti ń sọ ìwọ náà mọ̀ tí tí tí jáde wá bẹ̀rẹ̀ wàhálà nílé yìí gbogbo wàhálà níjọ sùn títí ní òní kan mo bí ni ibi ìdẹ̀ ló máa ti wá bá mi. Eh, eh ẹ kúlé sà Mommy, how was your day. kọ́ kọ́ kọ́ kọ́ rẹ̀ Red sáwọn fún mi Jerry. irun burúkú olórùn lálẹ́ iná. ẹ wò dáàdi ẹ̀yin náà la máa bẹ ẹ jọ̀ọ́ John, ẹ má bínú sí ẹ jọ̀ọ́. kí ló ṣe èyí méjèèjì. ẹ̀yin tójú yín you know, la máa bì Oh, very fine, sir. In fact, we're getting our soon going. I am so tired. Oh. Ah, why you must soon? That's me, Ori. You listen now. Oh. Oh, thank you, God. Eh, yes, sir. You ah, Lọ sí àárín sí mo fẹ́ lọ sùn. Hmm. Hmm. Hmm. Eh. See you people tomorrow. <laughs> junior junior irúnmọlẹ̀ tó ń jẹ pizza gbádùn ló wà. ṣe ah. hmm. ẹ̀ka ayá kò sókè jù ṣá. Ah, èmi wọ ni ṣùgbọ́n po mi ò láì bó ṣe pẹ́ kó tó dé yẹn. mi máa bínú mi máa bínú ṣe ni ah. ṣe máa jẹ pizza. máa jẹ <laughs> ṣé o ti rí mo rí lẹ́tà kan lẹ́nu géètì nírọ̀lẹ́ yìí nígbà tí mo fẹ́ jáde mo ní asáré mu kẹlómi torí ìwọ náà gbà kó gbó kankan tó wà nú ẹ. <laughs> kind of yẹn step down. <laughs> Dr. Adam ẹ ṣe gan-an o mo rí ọwọ́ lọ́ọ̀yà yín <laughs> mo dẹ̀ rí i pé èèyàn dáadáa ni hmm. àmọ́ o pẹ̀lú ìbànújẹ́ ọkàn ni mo ṣe fẹ́ sọ fún yín wípé ah! oyún náà wálẹ̀. Ah! Ah! Hmm. mo dẹ̀ ti fẹ́ kúrò nínú ìlú yìí hmm. ó máa fò lọ nìyẹn hmm. tèmi ni ti ní tòótọ́. <laughs> ìṣe owó ẹ nìyẹn o. dadi ṣe mo sọ fún yín ah ìṣẹ̀dá máa ṣe <laughs> ah, ah dadi ìṣẹ̀dá yàrá ìṣẹ̀yìn pé òun ló pọ̀ lójú. múri múri ah ọmọ yẹn kọ́kọ́ rò pé òun lọ òun gbọ́n ni kò mọ̀ pé mo bí ọmọ tí ọpọlọ ń já lórí ẹ tó já lórí ẹ. <laughs> ọmọ náà dà certainly not me. junior junior. <laughs> o de ti dé nìyẹn o ẹ bọ bọ sórí ẹ̀rù ń bà mí o. Ah, kí ni yẹn. Hmm. <sighs> junior ṣé nǹkan tó ṣẹlẹ̀ yìí ṣé ó dẹ̀ dá ẹ lójú pé o ò ní sọ fẹ́ni kankan. àbá dádì ṣe ni wọn máa ń jò báyẹn ni dàmí ní sọ fẹ́ nìkan. <laughs> that's my boy. <laughs> Eh, ṣé mo lè sọ fún Jùmọ̀kẹ́. èṣù pòfo. àwọn aládùn rèé o ìkìlẹ̀ e, ti wí. àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà bàbá màmá bèbí bọ̀bọ̀ ṣẹṣẹṣẹṣẹ fún mi <laughs> ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rèé o.